العالمين نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله ولي الصالحين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 أيها الأحبة في الله ندعوكم إلى أمر التي لا بد منها أن ندرسها ونتيقن عليها وهي بالعنوان الاعتزاز بالدين ومن عناوين هذه الموضوع ومنها دراسة فيما يصدر العزة والرفعة والغلبة الأولين هذه الأمة وكذلك مما يسبب الغلبة والذلة للآخرين ومنها مما يورث الاعتزاز بالدين أهمها الاستقامة على الدين الله عباد الله أن الله سبحانه وتعالى قدر كل عزة ورفع في الدين وفي تمسك بسنة رسوله والانتماء إلى صفوف المسلمين حيث قال سبحانه وتعالى يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن العز من الأزل ولله العزة والرسول والمؤمنين ولكن المنافقين لا يعلمون وأخبرنا سبحانه وتعالى أن لا نبتغي على العزة والقوة والكرامة من عند غيرنا أو من أي ملة من ملة أخرى قال تعالى الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا أخوات في الله مما يسبب القوة والسيادة للجن الإسلام السابقة منها الاعتزاز بربهم وبشريعتك القراء وهؤلاء لا يطالبون المدد والعون من عند غيرهم بثقتهم في الله وقوة إيمانهم فيه وعبر عنه سبحانه وتعالى حيث قال الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل عباد الله أيضا مما يسبب لهم القوة والصيانة والعزة ترقص في العمل بشريعته وحب نبيه صلى الله عليه وسلم حيث قال أفرحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يؤمنون أسأل الله لي ولكم والسائر المسلمين المغفرة من كل ذنب إنه ولي ذلك والقادر عليه المصطفى سيدنا محمد وعلى آله وأصحابه الذين صادوا العالم العالم في مشاركها ومغاربها لا لأجل شيء ولكن من استقامتهم في الدين وتحقيقهم لنبيهم محمد صلى الله عليه وسلم وكذلك الإثارة البالغة على دين وعلى كل ملة حتى على دنياهم حتى قال بعضهم لما سأل رسول الله صلى الله سئل رسول الله صلى الله عليه وسلم يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل أحدا غيرك وماذا الجواب الذي أجاب بها المربي العالم كلها سيد الأولين والآخرين محمد بن عبد الله صلوات الله وسلامه عليه وإجابته قصيرة جدا ولكن شامل في جميع نواحي الدراسة الإسلامية وما هي هذه الإجابة التي يمنعنا من هذه الموضوع اليوم وهي قل آمنت بالله ثم استقم عباد الله ما المراد بالاستقامة وما المقصود منها وما هي منزلتها في الدين عباد الله هذه الخدمة التي شهدت حبيبنا خيبة حبيبنا محمد صلى الله عليه وسلم لما رآه صاحبه الجليل أبو بكر الصديق قال يا رسول الله ما شيبك يا رسول الله قال شيبني اليهود وأخواتها عباد الله ما المراد باليهود وأخواتها وهي بعض الآيات التي نزلها سبحانه وتعالى في هذه السور وهي هذه الآية سبحانه وتعالى فاستجب كما أمرت ومن تاب معك وكبير ومنها كما جاء نبينا موسى عليه السلام لما أراد الله أن يعلمه بما بما يورث له الاهتزاز والغلب والسيادة لأمتي حيث قال قد أجبت دعوتكما فاستقيما عباد الله وإن دلت على شيء تدل على عظمة الاستقامة في الدين لذلك كنا نرددها في صلواتنا الخمس حيث نقول اهدنا صراط المستقيم عباد الله نسأل الله لي ولكم مما فيه من الآيات والذكر الأخير وأن يرزقنا الثبات ونقول ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب من لدنك إنك أنت الوهاب adúgbòlòpọ̀ ọlọ́run alhamdulillah bẹ́ẹ̀ là ń jẹ́ ìlú pé kò sẹ́ni tí kò sì tọ́ sí ní sámà àti nílẹ̀ tó yàtọ̀ sọ́mọ́ ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó jọ gbogbo nǹkan tó dá nínú àwọn ẹ̀dá rẹ̀ ní èèyàn ní àbájá náà bí màláìka báwọn dára ní náà ọ̀nà tó dá ó dá mú orúkọ ní àbí nù sí kò sí kẹ̀kẹ́ tó fi jọ̀dá rẹ̀ torí ó jù wá lọ ńlọba tó dá wa tó sì náà wá ìkẹ́ àtọ̀lọ́lọ́kùnrin bá nẹ́wọ̀ Muhammad ẹni tọ́lọ̀ mọ́ láti wá jẹ́ okùnfà dáadáa àṣeyọrí fún ènìyàn lórí ìgbà àjẹnú ìjà àtọ̀wọ́ lọ́kùn ọba àdẹ́gbọ̀n Muhammad àtàwọn aráalé rẹ̀ àtàwọn ìyàwó ẹ̀ àtàwọn sàbẹ̀ ẹ̀ àti gbogbo ẹni tí ń ṣe bá lórí àti tẹ̀lé ojúbọ̀rọ̀ òjíṣẹ́ ọmọ táàgì àwọn òfìdí ọlọ́run mọ́jà wà náà lẹ́kọ̀ọ́ nù ọlọ́run ẹgbẹ́ mi sùn ọlọ́run àtòrí ìbára wa ní sọ̀rọ̀ tòní yóò máa dá lórí níta pè ní alẹ́tìzáàs bèdì ìkọ́ yìí ìkọ́ ẹ̀yẹ pẹ̀lú ẹ̀sìn ìlákòóníkàn nípa wípé ìgbọ́lá fún ẹ̀sìn ju gbogbo nǹkan ní ìlọ́mú sẹ̀dí ayé ọmọ ènìyàn nínú àwọn ẹ̀ka tí màá ti sọ̀rọ̀ náà òní òun láti ní bí máa ń sàbẹ̀wò àrẹ ẹ̀zà wà rífà àwọn kówà lè àwẹ̀rí kí làwọn nǹkan tó jogún yìí fáwọn tàná táwọn sọ̀rọ̀ àwọn tàná à ń sọ̀rọ̀ àwọn mùsùlùmí tàná tó dẹ́ pé wọ́n kéré mọ́sí kéré ló kà ẹ́ àwọn darí gbogbo ayé tó gbogbo ayé bẹ́ẹ̀rù wọn káàkiri ló ń fi àti nǹkan ní ìyá gálàbà ti fi àtẹnkẹ ní ọ̀bì ìrìnlá wọ́n lè kéré àmọ́ pẹ̀lú tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n mọ iye rẹ̀ gbogbo ayé sì bẹ́ẹ̀rù wọn lọ́sí kéré jọ lánàá ẹ̀yẹ ń sìn ọlọ́run kí ni tó kọ́ ìyẹpẹrẹ àtọ́lẹ́ tí wọ́n fi lé gbẹ́rù tí wọ́n lè gbé bá sáwọn tá a kò yìí kí ni tó fà ẹ̀yẹ ń sìn ọlọ́run nínú tó lè jogún ìkó èyí ìgbọ́láfẹ́sì yìí ìwọ́ gbogbo ìyí àtàfihàn àtẹ̀yẹ lára ẹ̀sìn ètò wa gbajù mọ́ ní alẹ́ ìsọ̀kọ́mọ́ ti dì í òun náà ní ìdúróṣinṣin lórí nínú lórí ẹ̀sìn ọlọ́run ẹ̀yẹ ń sùn ọlọ́run ọlọ́run adáda ó kádàrà pé gbogbo tí ń jẹ́ yìí àti àgbéga ó fi sáré ẹ̀sìn rẹ̀ àti lára ìgbàmú ìlànà tó ti ṣọlọ́mù wa fún wa èèyàn ti rí pé èèyàn kan ò ní jẹ́nà bíi láwùjọ yìí lónìí kódà ní ìsáájú láwùjọ yìí kó fẹ́ darí ayé lónìí tó bá ti lè bẹ́sùn lọ́wọ́ ni yóò darí ẹ̀ torí pé lè la ìmúlíkó sànà wà tí ó lọ. ó ń bọ̀ jẹ́ bẹ́sùn ẹni tó bá mú ìlànà ẹni tó fẹ́ tẹ̀lé òun náà lọ́ba tó dá sùn tó dá ilẹ̀ ó sì fàṣẹ yọrí síbi tẹ̀lé láwùjọṣẹ́ tó ń ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́ kó máa bá ẹlẹ́kẹ̀ẹ́ àti ìmọ̀ adarapapọ̀ ìkọ́wọ́pọ̀ pẹ̀lú sáfù mùsùlùmí ajẹ́pípẹ́ tó lè bí ìwà padà lẹ́yìn tó sọnù lónìí táàmì náà bá dẹ́kun kó bá dá padà kó má já àmọ́ wọn máa lórí dáàmú rẹ̀ wọ́n dá àwọn ọmọ lóyè káàkiri gbogbo ayé gbogbo bíkíbi tí wọ́n bá ti rí wọn kábà ló pé ọmọ mùsùlùmí ló dé ẹ̀yin ló ṣe ọlọ́ ọlọ́pàá dẹ́ta ń sọ fún àdẹ́kọ̀ Muhammad oṣù wàtò mùnàfíkùn bọ́ọ̀lù ṣe oníyàkùn lù wọ́n máa sọ fún olùsọ̀rọ̀ wọ́n sọ ọ́ lánàá wọ́n sọ ọ́ lónìí tó bá tún dọ̀là lójú lo present continuous tense and future ìyẹn ni pé wọ́n wí lánàá wọ́n wí lónìí wọ́n là ní wọ́n tó padà fẹ́ mi fáwọn ọmọ ẹ̀ kí ni wọ́n wí wọ́n máa sọ fún ẹ pé làyé rọ̀jà náà ilẹ̀ ìgbàdí yìí náà làyé fún ìjẹ́nà là á zù mí ní àlàzàlì àwọn tá a jẹ́ náà bíi tí wọ́n máa bá wa ní Mẹ̀dínà á padà láwọn ẹni ìyẹpẹrẹ jáde nínú rí tálẹ̀ tí wọ́n rí fásiyẹn wọ́n rí fásiyẹn náà wọ̀ àtàwọn sàárẹ̀ rẹ̀ tó ní wọ́n fojú yẹpẹrẹ wò wọn lánàá ọlọ́run wa dá wọn lórí pé wọ́n lè la ilẹ̀ ìzàtú wọ́n lọ sórí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ lónìí kò sí ibi kankan wọ́n lè mọ̀mìnì àti gbogbo alánígbàgbọ́ tẹ̀lé ìlànà òjíṣẹ́ ọlọ́run wọ́n láti mọ ìmọ̀ràn àfọ̀kí láyà lẹ́nu àmọ́ lójú méjì bí ọ̀bẹ èyí tí òun tí ó ṣe ń fẹsẹ̀ kan rìnà méjì ó sọ bá ṣàyé àṣìṣàn kìá mọ́ ọlọ́run ìyẹn ní tó bá dá èyí kan tó ní tí o mọ̀ ṣe tó bá dé gbangba wá ní àtọ́bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn nígbà ní ló jẹ́sìn rẹ̀ lẹ́lẹ́ tí ó mọ̀ wá nǹkan ní ìṣe onírú àti fọ̀rọ̀ ń sìn ọ̀sùn ọba tó dá wa ó kì wá wípé lọ́nà mi ìyàtọ̀ sọ́nà tí mo là fún yín kọ́tà nu táwọn yẹn ń pè lẹ́sìn ẹ má wọ ìyìn lọ́bẹ̀ torí náà ni tábà bẹ́ẹ̀ ṣe nǹkan lórílẹ̀‐èdè táwọn ẹ má jà sí ìsọ̀rọ̀ mi àwọn máa ń bí ní pé tá a bá ti kọ́ sí àwọn kan tá a bá ti ṣe báwọn kan ṣe ń ṣe kíní ẹ̀mí ní ọlọ́wọ́ ni alẹ́bí ìfàjẹ̀ tẹ́sìkú náà káfíìrì náà àwòyá àwọn tí wọ́n mọ̀ta ọlọ́run lọ́rẹ̀ kí wọ́n fi lànà mínísítà náà kalẹ̀ àyẹ̀tẹ̀wù náà ń da òmìnira ìsá ìrẹsì ọlọ́run bí wọn kí ni wọ́n wá lọ́dọ̀ àwọn náà wọ́n wá yìí tó wọ́n sọ pé fáìlì ńlá fáìlì ńlá ìsátá nílá ìjẹ̀mí ha gbogbo títẹ̀ ìyàtẹ̀yẹ ọlọ́run àlìkẹ́rẹ́ ló ní onímọ̀fẹ́ni tó bá fẹ́ ẹ̀yọ́ sùn ọlọ́run mimma yusabbibu al-izza wal-karama li-jayna al

ẹnu rọ́mọkẹ́ òní ẹ fi wájú Mariam tí wọ́n sọ Khadija tí wọ́n sọ òun kan fúnra ẹ̀ ti tẹ̀rọ ẹ̀ bá àmọ́ àná kí ló jogún lẹ́yìn fáwọn tàná tí wọ́n fi débi tí wọ́n lé ẹ ẹ̀yẹ ló sì lọ lọ kò sí kankan o arúláìláyò tọ́ ni gbúdọ̀ mẹ́tẹ̀ẹ̀kọ̀ rà wọ́n ti wá agbára àbíkùn lápá lọ́dọ̀ yẹn kankan torí kí wọ́n mọ̀ yìí pé àtàgbára àtìkò àtẹ̀yẹ ọlọ́run náà jogún ẹ̀fún yẹn yóò tẹ̀lé hẹ́kìmọ́tà nìyẹn ṣáà máa fún wọn máa yọ tẹ̀lé hikma gbogbo ẹni máa fún lágbèéyé ọ̀sìn fọkànlí kúrú ti àṣàyè kẹsí yẹ wọ́n ti fún lóore tó pọ̀ wọ́n máa yẹ bẹ̀kà nígbà olùdàgbà ẹni ó lè rántí níta ń sọ yìí ẹni ó lè mọ dáadáa àyàfà wọn jọ náà nínú àwọn èèyàn ẹ̀yà ń sọ̀rọ̀ lọ kò sí tó jẹ́ kí wọ́n lágbára yẹn lánàá ìlà àdìsí kọ́tì ìmì fi lágbàkú wọ́n ti ìmọ̀ nìyí àmọ̀dájú bẹ̀ pẹ̀lú wọn ọkàn wọn balẹ̀ sọ́nà bẹ́ẹ̀ lónìí ọkàn ọ̀pọ̀lọpọ̀ wa ò balẹ̀ sọ́ba tó dáa aláàrò pé sẹ́ẹ̀rù pé tẹ́yẹ̀ bá sẹ́sì yóò sì lò láyé bẹ́ẹ̀ sẹ́ẹ̀rù ó lè láwùjọ mò ń sọ fọ́tọ̀ nù àmọ̀ ẹ̀yà wa mo ní ẹja bẹ̀rẹ̀ lánàá kí làwọn tàná fi náyé àtẹ̀gbà ó tún wọ́n fi ṣe lánàá ẹja bẹ̀rẹ̀ kí làwọn fi bílíọ̀nù ṣe lónìí bọ́ọ̀ lọ́sẹ̀ ní ìtọ́ka ilé náà bàbá wa kọ́ lánàá kalẹ̀ ẹ lọ béèrè pé ẹ lò ní wọ́n fi kọ́ ọ bọ́ọ̀lù wàhálà wọ́n sì ṣe rí níjọ́ yẹn wọn ò gba kankan látàwọn òkè òkun wọ́n gbà lọ́wọ́ ara wọn mò ń sọ fún wa náà wípé ó ń mọ́wọ́ tá a fowó kòkó wa tànákọ́ bọ́ọ̀lù ṣe rí pẹ̀lú èyí tá a fi pẹtiró ta ní rọ́bà ìta láti ló máa gbé wa èwo ló ní ìlónìí tìbí ló ló bá dé ìyẹn ní pé àlàyé ìzà ìdẹ̀rẹ̀ ìyá tasíọ́rì ọ̀dọ̀ wa ni àwọn tàná ìwà ń gbòmí wọ́n máa ń wá látọ̀dọ̀ ara wọn àti látọ̀dọ̀ ọba tó dá wọn ẹ̀yà ń sìn ọlọ́run lọ́jọ́ wọn ọba adáda sọ fún wọn bí wọ́n ṣe tẹ̀lé ìgbà pé wọ́n pọ̀ jù wọn lọ wọn ò bẹ̀rù o torí pé wọ́n ní ìgbàgbọ́ sọ́nà lọ́dọ̀ ẹni tí ìjà bẹ̀rù tí ìjà tí mo gẹ́gẹ́ bẹ̀rù tí ìjà wọn èèyàn lè ṣàfihàn ẹ̀sìn wọn sẹ́ẹ̀mà tabani ha congress ta fẹ́ lónìí ọ̀yà sọ̀rọ̀ àwọn èèyàn ló pọ̀ àwọn èèyàn gbá wọn fẹ́ ṣe ìlítú congress wọ́n fẹ́ vote even ní just a ministry sọtí àbí academic section kan wọ́n fẹ́ sọ pé ẹja dìbò ibi tí mùsùlùmí ti pọ̀ ẹ má lè tẹ̀lé vote wọn nà bàbá torí kí torí kí wọn nígbàgbọ́ síra wọn gbèlè wọn nígbàgbọ́ sọ̀tà tó dáhùn alùpàdé wọn fẹ́ ròyìn àwọn tó ṣáájú lánàá ó ní àlèbí ìdàpọ̀lẹ̀ láwọn ò nẹ́ẹ̀sì àwọn táwọn akẹ́sọ̀kọ́ wípé ìpìlẹ̀ nẹ́ẹ̀sì tó ti jẹ́ mọ́ ìwúlẹ̀ tó fà ṣẹ́wọ̀n àwọn tí múra lè yí o ẹbẹ̀rù lọ́la wọn lẹ́yìn àkọ́ òní wọlé lọ́dà kó tí ìjọ kọ́ rẹ̀ wọ́n ní gbogbo ẹni tí ó wọnú ọ́ọ̀lì lónìí àyàfi kúrò ẹni bẹ́ẹ̀ kámẹ́rà ní ẹ̀sìn kankan lára rẹ̀ àwọn èèyàn náà bẹ́ẹ̀ lọ gbaṣẹ́ wọ́n sì hàn lùkú rẹ̀ kódà wọn lè má dé fìlà fìlà ọ̀gbọ́ all look corporate ni o you have to look corporate you dress well torí ẹ̀ ní ọjọ́ fásità tọ́lọ̀ ọba dẹ́ta yọnu sí yọ àfihàn rẹ̀ tàbí kó má bẹ̀rù pé tá a bá tọ̀ tá a bá tẹ̀ ń sáyẹ̀ kó má bẹ̀rù pé wọ́n sàmì. kílẹ̀mù wá ni wọ́n sọ alladhina qala lahumun nas inna an-nasa ó dájú qad jama'u lakum fakhshawhum fazadahum imanan wa qalu Allahu akbar ìfẹ́ ti káwọn tà náà ìwọ bẹ̀rù fazadahum imanan yóò wà olókun ìpamọ́ wà gbàgbé yẹ́sì ohun tí wọ́n mú pé hasbunallah wà níbi ìwọ̀kì ọ̀wà ìyẹn ti di pé wọ́n ní sọ pé ah, ẹ̀ sẹ́nitọ̀ kan bẹ̀ pẹ̀lú wa ẹ̀ amara kan rí tí wọ́n sọ pé hasbunallah wà níbi ẹ̀ dàpọ̀ ẹni tọ́lọ̀ máa ń bẹ̀ pẹ̀lú rẹ̀ ta ló kù pẹ̀lú àwọn tó kúrò jẹ́ kó sí bẹ́tà kì í gbà sọtiẹ mẹ́yà fẹ́yìn lọ́rùn nínú nẹ́ẹ̀sì nínú láhìnẹ́tì fẹ́ẹ́ wọ́n lè yùn sí fọ́lá mùsí lẹ́lẹ́mú mi báyìí tọ́lá máa ní mo fẹ́ sí kẹ̀mí fún yẹn kò sẹ́ni ó lè dá dúró àwọn sọ fún adábà lọ́wọ́ ní ìwé tán kò wú ọmọ west kó jẹ́ pé wọ́n rè pò ní nàìjíríà kò wú wọn làwọn ọ̀dọ́ bá sọ fún wa pé ká sọ pé wọ́n rè pò before nineteen sixty wọn ò ní tì yọ torí pé wọ́n wà rí wọ́n sọ stóòfù nù lónìí àwọn wá gáàsì kiri ṣé wọ́n kó wọn kírun náà máa rí mọ́tò tẹ̀ àtàṣẹ̀dá wọ́n máa wá sùn lára ẹ̀gí wọ́n wá sí pọ̀pá rẹ̀ rí wọ́n máa rí pírẹ́sìdẹ̀ntì làwọn náà ló wà kan lára ẹ̀gí o irú ẹ̀ ni Gaddafi Libya lóńtó ní fún wa ìparí pé kò sí ń tọ́lẹ̀ jáwọn gba Libya kọjá káwọn mú kó lórí rẹ̀ wọ́n dín wọ́n dúnkò kò mọ́ bísí ẹgbẹ̀rẹ̀ wípé kí ni àìsí Gaddafi ẹ̀sẹ̀ rẹ̀ kẹ́ ẹni ẹsẹ̀ rẹ̀ báyìí ẹni tí wọ́n sọ ọmọ bíbí àti ń jìyà rẹ̀ padà wọ́n sì jẹ́ láti kíá lè dènà ìgbàlá túbà torí pé wọ́n fojú iyì àtẹ̀yẹ Gàláfì máa ń sọ lórí ẹsẹ̀ rẹ̀ pé kò sí àwọn òwò àjẹkẹ́ wọ́n máa ń pè ní ológun dúdú yes you always proud of that colour àtòyẹ ẹsẹ̀ rẹ̀ kò wọ́n àti káwọn àwọn irọ́ tí wọ́n pa náà sẹ́wọ̀n tí wàá rí láti jọ yìí ní pọ́nikẹ́ni káwọn pọ̀ òun wà lọ́jẹ̀ wọ́n dàrú yẹn kọ́ bàbá lókun ni. Ụmụ ọba Khattab radiyallahu anha ó wá sùn ó fa ó fi pọ̀pá lọ rí bẹ́ẹ̀ ni ìránṣẹ́ Róòmù bá dé ló bá ní à ah, pírẹsidẹ́ǹtì ló sùn lábẹ́ ẹbí báyìí ó ní Allahu akbar ó ní ó ṣe déédéé ó tẹ̀lé òfin ọba adáda rẹ̀ ló bá àwọn àtàwọn aṣáájú ìlú tàwọn pàmpà àwọn hanging chairs wọ́n ti máa hang sórí sánmà tí wọ́n ti máa lọ láti jẹta olùdókòdè o láti jẹta wọ́n ti máa sọ̀gbẹ́ torí pé ó ṣe kí ọkàn wọn ò so kò sí tọ́lẹ̀ jẹ́ ìwòjá sáájú kọjá tó padà sọ́dọ̀ ọba dẹ́dà rẹ̀ ìyẹn ni pé wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú òfin dání òfin ọba dẹ́dà wa òfin wọn làwọn agbójúlé lónìí tábà sọ fún ẹ̀ pé òfin wọn lọ́rùn kó dáa tó ní ìmọ̀ lọ́dún ní ni àlọ́ ẹni tí wọ́n dàbọ̀ kọ́ọ̀tù kọ́ọ̀tù àfojú kọ́ọ̀tù tó dẹ́gbà tó bá rẹ̀ gan wọ́n máa ń takora lọ ní bẹ́ẹ̀ rẹ́rìn tó bá rẹ̀ rẹ́rìn tó kàṣẹ ké lọ́kọ́ọ̀tù ibẹ̀ láti rọ òfin olójú kan làwọn ni afahóòtù mẹlẹ̀dìá ìlíyẹ ti òwúrù sófin ìgbà ìmọ̀kànlẹ̀ bẹ́ẹ̀ tẹ̀lé ni wà mẹ́ni àṣàrò ní mọ̀lúwárì lọ́kùnrin kọ̀wé fi hadith nabi sallallahu alayhi wa sallam ó tún wá náà òjíṣẹ́ ọlọ́run kí àtọ̀ lọ́wọ́ kú máa bá ó ní láyé ní àdúkùn àti ilé lọ́kọ̀ọ́kọ́ gbàgbọ́ ìgbàgbọ́ nísìnyẹ ọlọ́bẹ̀ yọ̀ lẹ́sìn wa àtàyẹ̀kú náà wà tó fi jẹ́ kẹfẹ́ nù ní ìmúdẹ́fẹ́rùn ń tó fẹ́ tà yẹn gbogbo tó wọlé rẹ jẹ́ wàá wá fi sẹ́yìn tó sọ́ọ̀fì tèèyàn ní ìfẹ́ ló tèèyàn náà fẹ́ ló tọ́ba dẹ́ta rẹ̀ ẹ̀yẹ́ sì lọ́wọ́ nínú àwọn nǹkan tó jogún yìí àtàṣeyọrí fáwọn tàná ó ní alìsìkọ̀mẹ́tì ìfìdí ìdúróṣinṣin wọn níbo lójú ọ̀nà ẹ̀sìn ìyẹn ní pé wọ́n yìí ṣeré rárá ẹ wá rò pé wọ́n kì í ṣeré ni wọ́n yìí ṣeré rárá tọ́lá rẹ̀ ní pé ayélujára kò ṣeé gbé láìsí kíni o láìsẹ̀sìn. ìyẹn ni pé wọ́n wà nínú ìnira ẹ̀sìn yẹn ìjábọ̀ lọ́wọ́ wọn wọ́n wà nínú nínú ọlá ayé wọn báyìí wọ́n ṣe kí ni ẹsẹ̀ wọn kì í yẹ kò sípò tẹlẹ máa wá tí wọ́n fi tẹ̀sí kalẹ̀ ẹ̀ máa táwọn wọ́n ìbò òṣèlú kan kò sí ní tí wọ́n wọ̀ hmm. wọ́n ẹ̀jẹ̀ yẹn wọ́n bọ̀ bá sí islam torí pé kò sí istiqama kótó nípò yẹn láàbùdà ayẹkú na ìsánù mùsùlùmí kọ́dà ayẹkú na mímà ayẹkú na fi out ó dá kọ́mà ní ó jẹ́ mùsùlùmí kótó jẹ́ gbogbo tí o bá jẹ́ lórí ayé tí ó bá ti tẹ́lẹ̀ tó bá jẹ́ ipò náà kótó di mùsùlùmí kò lè é ṣe torí pé ipò yẹn náà wọ́n ti kí o ó lọ́ba darí islam rẹ ni wọ́n ní islam yáà lù wọ́n láàyè lò islam sì máa ń borí ní kẹkẹ́ so ẹ̀dá àwọn ọmọdé àgbẹ̀sìn wọ̀ sí lónìí ẹ̀yà ń sìn ọlọ́run nínú tí wọ́n jókòó rẹ̀ òun náà ní wípé ìsẹ̀dáyọ́ mẹ́rin á gbé lórí wípé àṣẹ ọlọ́run àti ìfẹ́ òjíṣẹ́ wa àlẹ́wọ̀ lórí kẹ́kọ̀ọ́ sísìn ẹni pé tàbá fẹ́ pọ̀ máa nì tàbá fẹ́ kí nàìjíríà ò tún dá àsìkè sọ́dì àwọn tó jára ṣẹwa láàfin láwọn òfin tí ó lé táṣọ fún ọ pé tá a bá rí ọlọ́pàá kan tó bá nawọ́ báyìí lásán kí mo rí tó nawọ́ báyìí lásán àmọ̀ sọ fẹ́ kí ọlọ́kọ̀ ni àbò fẹ́ gbàgbó ẹ̀jẹ̀ lọ́wọ́ ẹ̀rí tó tẹ̀ bá ṣe bá kò sí wàhálà rárá mọ́ ẹ̀ lè mú yàrá police station wá bẹ̀rù kẹ́rù bẹ̀rẹ̀ ní ìtẹ̀tẹ̀ mú lọ rẹ̀ ẹ̀ lọ́ sàwádà àtẹ́lẹ́ ni torí pé ọmọ rẹ̀ ó yẹ̀yẹ̀ ní tẹ̀tẹ̀ mú débẹ̀ ẹ̀ wá ní ẹ̀ àwọn gbọ́dọ̀ wá tó lẹ́tì gbìmọ̀ kò sí tọ́pàdé wípé àṣẹ àtòkẹ́ ti wọ́ tọ́lá wa fẹ́ chíǹtì wa ẹ̀nà tó wá ṣe kó wá lọ gbé ọ̀gá wa aṣáájú wa dánilẹ́wọ̀n àlẹ́wọ̀ Muhammad kí wá lù ọ́ jùlọ ó wọ́ ọ̀nà rẹ̀ gan gbọ́dọ̀ ṣe wọ́ ọ̀nà rẹ̀ ó ní fàṣítẹ̀kì gàmà òmìnirí wà mí ta nìyà gbogbo pàdíṣẹ́ tó wọlé lára rẹ̀ you have to be fair ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ change ó gbọ́dọ̀ shake anything ó gbọ́dọ̀ change rẹ̀ wọ́sítẹ́kì kàmá bí mo ṣe pọ́ lọ́sẹ̀ ní kò sí mọ́ lọ. sẹ̀mí lánàá níjọ́ tí buhari ọlọ́pàá sàlékún kí àtàláfíà fún tó ní kí olórí ọmọ ogun máa lọ sábìsà pé náà move that your cantonment to where maiduguri sábìsà ibẹ̀ ní kò lọ lọ́jẹ̀ sí kí ló sọ lẹ́yìn ìgbà yẹn ó sì rẹ̀ rí <laughs> ìyẹn ni pé ọwọ́ làbújá àkàn kúrò bí bẹ́ẹ̀ mo sọ fún òjijì ọ̀pẹ mo ti mọ sọ fún yìí ọ̀ bí bàbá àgbà gbọ́ wájú rẹ̀ tó bá ta kò òfin ni wọ́n ní kó kúrò lọ́nà so tá a bá ti lè ṣe yẹn àbùṣe ó kùṣe gbọ́dọ̀ tí mo sọ fún wa yìí àtàwọn kan tó já ó ní ó já nàbí òye ṣe àgbẹ̀ tí kọ́má mi bá pọ̀ aṣáájú ò bá ti sùn wá lọ́ọ̀ dé bára àbúkàkì bá wò ó jọ́ kan ó lè ní oṣù ọlọ́run àá ọdún mélòó náà lè fi jù mí lọ mo bá rí tẹ̀lé ewu lọ́sàn-án gan ewu lọ́sàn-án gan tẹ̀lé bá rí tásájú bá ti ewu kò sí ìkẹ́kẹ́ wàhálà ìrònú ni kìí ṣe kú tọ́sẹ̀lú ìrònú àti wàhálà àìsùn bẹ àwọn tí wọ́n ń sùn ní èyí ó sì jẹ́ sẹ́tẹ́tọ̀ tí ó mọ̀ tí ó mọ̀ tí ó mọ̀ fẹ́ láyà ìpapọ̀ rẹ̀ wà máa kọ́lé ìlú kò yẹ kó ní kọ́lé ìlú tó bá gbé tiwa ni wọ́n máa ń rò kò yẹ bẹ́ẹ̀ sẹ́wọ́n sáwọn rí léwọ̀ báwọn ò ní rí léwọ̀ bẹ́ẹ̀ wọ́n ò rántí báwọn ò rí léwọ̀ torí pé òtún báwọn ò lè fúri bẹ́ẹ̀ ni àwọn ọ̀pọ̀ ò ní rí léwọ̀ kò ní rọ́ọ̀nù ṣùgbọ́n wọ́n bẹ̀ ti gbàgbọ́

kó ní fún ìsìláàmù kọ́ọ̀nà mo fẹ́ tí o sọ gbọ́dọ̀ kà fún mi nínú ìsìláàmù láàs aláhàdàn gẹ́gẹ́ mi ò fẹ́ kí n bí ẹ̀rọ ìyàtọ̀ sí ẹ alábìlì yẹ́sì kúrò fún mi n tó bá wà èsì tó bá bẹ́lẹ̀ rẹ̀ lórí ẹ̀ kí lè sílẹ̀ mọ̀tá alábìlì ó fún alábìlì táwọn àfa àṣọ ló ń kọ mùsùlùmí yóò wá bẹ́ẹ̀ sùkùn yẹn fẹ́ràn ọ̀tẹ̀ ìjọkọ rẹ̀ kò ṣeé kò jẹ́ bọ́ọ̀lù àmà wọ́n ṣe bẹ́ẹ̀ nìkan wọ́n ti fi rẹ́dẹ̀rẹ̀ ní ẹrẹ́ wa ti pẹ́ wọ́n bá ta ìlú báyìí rí wọ́n ní tábà bẹ́ẹ̀ yà national id card káwọn obìnrin wọn máa sí gèlè gèlè gèlè wọ́n wá yọ yẹn tí káfílẹ̀ lọ́gbẹ́sàn ni ní ọmọ eléyìí tẹ̀tẹ̀ kátẹ́tẹ́ gbogbo ẹ̀ lọ́lẹ́ òkú wọlé nù ẹ̀ dì èyí pé wọ́n fi àmì ẹ̀sìn wa wọ́n ṣe kíni o wọ́n fi ṣe é wọ́n ò mọ́ pàtàkì ẹ̀ ń bà tó bá wa náà kò sí ti kọ́nà fún wa àwọn abọ́ òní sọ pé àmì muslim fúkúrà àtúndì my nationality gbàgbé papọ̀ mo ti wá mùsùlùmí àyàmù àmì muslim bẹ́ẹ̀ ló ní àyìnlẹ́ sọ kí ló dé ti priority complex mọ́ máwìn yẹn náà wọ́n ilé sọ pé ẹ̀sìn àwọn ènìyàn wọ́n wá rò pé tó bá ní ẹ̀sìn mi láti tó ti dára katakiti náà àti muslim ìyẹn ní pẹ́kẹ́ òtó sọ pé mùsùlùmí yẹn bẹ̀rẹ̀ náà sí ní láti ẹ̀rí lásán wọ́n rò pé kí ni o mùsùlùmí ni hàdà dìrù náà wà hàdà ṣẹ̀rí àtù náà eléyìí náà sì wá tá a gbọ́dọ̀ má fi kọ́ náà ọmọ tá a bá fẹ́ léyìn kọ́ yóò tẹ̀sí ẹ̀ tí o sì èdè ti rà á lórí ẹ̀ yóò ṣe kí ni o yóò tẹ̀sí ẹ̀ anáwó mi dábàá alẹ́ bí kí ló dé ìsìnkọ́ náà ó ní ìsìnkọ́ náà táwọn bá tún wá ó ní yẹsùn lókù sèrátò mùsàkì òun náà ní ká dúró tó ọ̀nà tó tán wọ́n wá dínú kọ́yìn ẹ̀sìn tó jẹ́sìn àbí mẹ́gbẹ́yìn mẹ́gbẹ́yìn ẹ̀yìn nẹ́tì wọ̀nyẹ sáàtì láì jẹ́ pé àfìsọ́ tó báyìí àfìsọ́ sí ẹ̀ bàbá àmàbà àwọn kan lọ́lọ́mẹ̀ yọ wọ́n dá nípa wọn wá bẹ́ẹ̀ yàn wípé tábàdà àwùjọ tí wọ́n ti kó wa jẹ wọ́n wà ní mùsùlùmí làwọn àfọ̀tá ìlànà jẹ́ òkú ìyẹn ti tẹ́tọ́ bá débò mí ẹ ní bá pẹ̀lẹ́ tẹ́ mùsùlùmí tẹ́ bá wọ́n lórí wọn ẹ̀ bá pẹ̀lẹ́ mùsùlùmí lórí wọn gbèdé bẹ́ẹ̀ ni àwọn ọmọ tẹ́ ẹ bá fẹ́ mọ̀ pé mùsùlùmí lè fẹ́ wọlé rẹ̀ ẹ wá ní ah, ẹjọ́ àsìkò dùwà tó ẹ láti mo fẹ́ kírun sọ̀rọ̀ hàn wá ẹ má wàá sọ pé kí wọ́n mú mi dáre o ẹni kí wọ́n mú bẹ̀ kírun wá pẹ̀fẹ́ kírun lórí wọn sọtìlẹ ẹ wá jẹ́ ká àwọn wà sí ti rú ẹ wá jù dẹ̀ nù ìtẹ́kírun sí pálọ̀ ẹ wá máa wo ojú ọ̀sẹ̀ lẹ́nu lẹ́nu ẹ̀ ń tẹ́ wo fíìmù dọ́nù kí ni bíbù dáwọ̀ ní pé àti bàbá àti ìyàwó làwọn ilẹ̀ báyìí àwọn náà tẹ̀ ti sùn ní wọ́n ti wò lọ torí pé wò kí lójú wọn wọn ò mọ tẹ́lẹ̀ mi o tò ìyẹn ní pé ìsì kan mọ̀ sí kò gbọ́dọ̀ jẹ́ ibi táàmù tá a fẹ́ jẹ nǹkan tá a fẹ́ jẹ nǹkan láyé ìgbà yẹn là á gbàgbé kí ni o ẹ̀sìn wa kò sí tó gbọ́dọ̀ borí ẹ̀ wàyí amúnà nínú kọ́tà àlẹ́ ti la kúta ayé tàhálà bí a mùsùlùmí ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì ìdúró ṣinṣin lórí ẹ̀sìn kájẹ́kẹ́sìn òye ọmọ wa ọlọ́ọ̀bà náà sọ fún àdẹ́kọ̀ anábìsà ayé ẹ̀fọ́ nígbà tó lálàáfíà ó ní máa ń yù ní ìbò wá òbí xeyìlá ẹni tọ́lọ̀ wọn fẹ́ sọ orin fún láyé ẹgbẹ́ tó lọ́sẹ̀ fún mi nípa kí òwú fèdí yóò fún lágbẹ̀yẹ ẹ̀sìn rẹ̀ ìyẹn ní pé àgbọ̀yẹ ẹ̀sìn orin pé tó gbọ́ yẹ kó wá dúró lórí ẹ̀ kágbẹ́sìn yóò tó lórí ẹ̀ o ẹ mọ problem ta ni problem ta ni lórí ìsìnkàn mọ kìdí báwo ìfẹ́ tó lélẹ̀ o bẹ problem ta ni wípé àwọn tá a pè ní mùsùlùmí yẹn àwọn ọlọ́bẹ̀ yọ àwọn tẹ́lẹ̀ wàhálà wa àwọn mùnáfìkì àwọn kankan tábàdé níbi ṣìkà tábàdé àsìkò òun tó mùsùlùmí náà sọ pé wàhálà rẹ pọ̀ alákatakí ti yẹn ọ̀nà wàhálà tá a fẹ́ sí ọ̀bá ti yẹn ẹ lọ sí school of nurse ẹ wá bẹ̀rẹ̀ kọ́tà kọ́tà ọmọ mélòó ni wọ́n gbà wọlé tí wọ́n school of nurse lórí sọtì ẹnu ọbẹ̀ ọ̀rọ̀ tí mo sọ ìtì kó àlàyé lọ ẹlẹ́kẹ̀ẹ́jì rẹ̀ school of navy nígbà tá a déwájú ọ̀gá wọn àwọn náà sàlàyé fún wa àwọn kẹrà mélòó mùsùlùmí wọn làwọn kéré jọjọ àwọn wọn ni wọn rètí wa bàbá mi ta ìwọ wọn fẹ́ islamize Nigeria who islamize ìjọba tani islamize ara wọn sọtì ẹ̀rọ uit university ẹ̀sìn báyìí ẹ̀rọ wọn ti ṣẹlẹ̀ ń bẹ̀ ní sẹ́kọ̀ọ́ fún wọn wọn ní kakọ́ọ̀sì tó àwa la wá pọ̀ ìbéèrè kápọ̀ tó fẹ́ jù sí à ìyẹn ní pé táì láti jọ́ mọ́ mi tó kàn lónìí yóò sì kàn mí tọ́lá bá gbàgbọ́ àyè tí ò bá gbọ́dọ̀ kí ẹ̀rọ gbé sílẹ̀ góòlù la gbé lọ́wọ́ sí ni yóò lù fẹ́ ọlọ́sọ bá gbẹ̀dọ̀ Musa alẹ́ ìsẹ̀lẹ̀ àti Haruna ó ní Musa ìbéèrè rẹ ti pọ̀ jù àtẹ̀yìn náà bẹ̀rẹ̀ àti wàtí Haruna kọ́bí mú ti bá ti gbà wá túkù mọ́ mo ti gbàgbọ́ àyè ohun tí mo fẹ́ lọ́dọ̀ yìí ní kí ni o fásitẹ̀ kì í na ẹdúró délé ìdúró délé la ní ẹdúró délé kẹgbẹ́ ní nàìjíríà ta ló pọ̀ jù sọ́kò ẹ̀ka kẹ́kọ̀ọ́ yìí wa wọ́n ti ń parọ́ fún wa sí wọ́n ti wọ́n ti tọ́tọ̀ gbogbo fíkọ̀ yẹn wọ́n pè wá ní fifty something percent aa ebi wọ́n gbé lẹ́yìn ọba bàbá sùn ní oṣù ní omi gbàrà torí pé lágbo ilé wa mo máa yẹ kí ni ó dà níbẹ̀ mo sì máa yẹ ìyàwó tó ní àtọ̀mọ̀tọ́ nílẹ̀ nìkan tí wọ́n kárù tí lóò ṣe statistics ẹ̀ka lọ sọ́ọ̀dì rẹ̀ bọ́ọ̀lù wọn ṣe wá pọ̀ wọn àgbẹ̀ ní tí àwọn ní forty five yóò jẹ́ bẹ́ẹ̀ nígbà wọn bẹ̀rẹ̀ sí ní ìyàwó mẹ́ta àbí mẹ́rin èmi àti wọn láàrin wọn yẹ wọn náà bí sọ àwọn àbíjọ láti sọ ọmọ ẹwọn táwọn náà bí ìyẹn pé ẹ má ti wọn kàn wá nígbà tí wọ́n kó ìbò rọ̀lú state lẹ́jọ́ mi tí wọ́n fi ti kánú tẹ̀lé tí wọ́n fi ti gáwá lé lọ́rọ́ náà oṣù wọn wálẹ̀ ni mo ní àṣàmọ́ ìyá ara wa state mẹ́ta lásán lò state mẹ́ta lókè báwo ni wọ́n ṣe wá máa dúkòkò mọ́ wa wọ́n wà náà máa wọ òwe bèrè ẹ̀tọ́ wọn Islam ní kọjá ara rẹ̀ o kì í kọjá ẹ̀ lẹ́ni kó bèrè ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mọ́ra rẹ̀ àmọ́kẹ́ tó bèrè ẹ̀tọ́ yín wọ́n wà ní religion fanatics yìí ẹ̀hẹ́n wọ́n ti bá ìjẹ́ tó bá ti bèrè ẹ̀tọ́ ẹ̀rọ ìwọ́n ní ẹ̀rọ alákẹ́kọ̀ọ́ christians ni yóò bẹ̀rẹ̀ alẹ́ ìsìn lẹ́lẹ́lẹ́ kí ni wọ́n religion tolerance náà torí àsìkò àbùkátà kájáwọlé yìí yóò máa primary and secondary school wa gan ẹja ti láti rẹ̀ ẹbí wọn ní pé kí ni constitution wa sọ nípa kọ́mọ ń lo hijab kọ́mọ ẹ̀rù ẹ̀sìn wọ́n fà lọ́sùn wọn wọ́n èmi rẹ̀ wọ́n jẹ́ ẹ̀kọ́ rẹ̀ lọ́wọ́ ń sìn wọ́n fà lẹ́kọ̀ọ́ wọ́n ní kí ni wọ́n wọ́n èmi rẹ̀ wọ́n dà lọ́wọ́ ń sìn kọ́lẹ̀ dọ̀bọ̀ education mi Ìlọrin kọ́lẹ̀ dọ̀bọ̀ education Ìlọrin tó ti yẹ ọmọ wa lọ́ fà ló bá wọn fà á tẹ̀bí ò bá yé yín ẹ̀yin tá ó yé àwa ẹ̀rọ kì í rẹ ìnà dọ̀là kò sí kankan bí ẹyẹ òdodo àfa nù àti kápó kọ́nà ọmọ sì wà lọ́wọ́ bẹ̀rẹ̀ yọ ẹyọ ní sùn wọn alẹ́ ẹ̀sìn kọ̀ kápó lórí ẹ̀sìn adẹ́gbẹ́ tẹ̀sí fẹ́ fún wa ní ọmọ tó bí àkóso ọmọ wáyé tí wọ́n tẹ̀ tí tẹ̀ sẹ́wọ́n kọ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fòlùdáwọ́sì ìjànà àwọn àwọn àgbọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ fòlùdáwọ́sì ìjànà àsọ́kọ̀ alátọ̀rẹ́ ó bá wọ́kọ̀ kò rí ó sọ ọmọ ní fẹ́tíà é bá jẹ tí ń ṣe é lórí ọkọ̀ tí ó mú túmẹ̀ wọ́n rí ní ọkọ̀ ọmọ yẹn lọ́rùn o ẹ̀rọ náà ní sọ̀tọ̀ ṣe jánà àyè tó ga jù níbo àjẹmí ní special place yẹn olúwa lórí ẹ̀mí ọmọ yẹn ní òjò rí lọ́sùn gírèdè lọ́sùn láwọn oṣù lọ́ọ̀tọ́ lójú kàbọ̀ lójú méjì lọ́ọ̀ta lọ́ọ̀ tí ó ti lọ gbé nìsí so ìyẹn ni ọmọ yẹn wá wé tiẹ̀ adébọ̀ wá wé tiẹ̀ ajẹ́bí pé wọ́n ti kọ́ ọmọ yẹn lẹ́sìn kó tó débẹ̀ yẹn ẹ wá ti ẹ̀bí ní ẹ̀rá kan mo máa ń bí àwọn obìnrin wa mo ní kí ni ẹ̀sìn kájọ ìjà kí ló ní í ṣe pẹ̀lú yóò kẹ́kọ̀ọ́ kò ní dẹ́kọ̀ orí rẹ ní àbí ọ̀pá tó wà lórí rẹ wọ́n wọ àkẹ́ lẹ́nu ṣàhìí the present situation said no bọ́ọ̀lù ṣe wí yìí lè bá lọ́sọ̀kọ̀ vocation lásìkò vocation education ti wọ̀nyí ọmọ tó ní ìlọ́wọ́ àwọn students the best student overall ọmọ kí ni o ọmọ mùsùlùmí tó lọ ìjà yes ó máa ń yà mí lẹ́nu fáwọn òbí kọ̀ọ̀kan mo ní àmì ìṣe ń tẹ̀ bó ti ẹ̀kọ́ bá lò lásán ó di ìṣọ́kẹ́ mi ìkẹ́kẹ́ mi látọ̀ wọ́ta ní látọ̀ lọ́wọ́ alẹ́ nà tọ́mọ bá lọ́wọ́ pátá wọlé ẹ̀mí ní ìsìn tó bá kọ́ sọ́wọ́ àmì ìyàwó ìyàwó wọ́n lò ó wulẹ̀ tí ó wulẹ̀ wọ́ tí ó sí kí ni ó tí ó wulẹ̀ kò jẹ́ kó jẹ́ wípé àwọn làwọn ẹni kọ́ àwọn dress moderate ẹ̀rọ náà kò ní dress moderate èrò ni o torí pé àwọn moderate lórí ìṣẹ̀lẹ̀ ayé wa náà èmi ò ní moderations yes we need to moderate àwọn èmi lè moderate life no èèyàn ní ilé kan ní Nàìjíríà ní Kwara gbogbo state ló ti nílé ọwọ́ ní ilẹ̀ tí òkùnkà rẹ̀ kò wá sí mọ́tò wọ́n ní wọ́n wọ́n gba aṣáájú wa kan wọ́n bá gbọ́ àwọn mọ́tò tí wọ́n kọ́bà tí wọ́n ti sáàtì rẹ̀ ṣe wọ́n lè fẹ́ fún un ta ní nínú wa tí nínú mọ́tò ní ti etí mu wà láàbí gbogbo ara fẹ́ upgrade kí ni o àmọ́ àfẹ́ upgrade sí wa àfẹ́kọ́ mọ́ dàgbà nínú ìṣẹ̀dá yẹ àmọ́ ẹ̀sìn rẹ̀ àfẹ́ kí ni o kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ọmọ náà fi kí àná wọ́n bí sọ́ọ̀pù wa wọ́n ní wọ́n ṣẹ̀ṣá tí wọ́n máa lò wọ́n síra mùsùlùmí ni wọ́n máa lò ọmọ ni ẹ̀sọ́ fún pé kó sì jágun rẹ̀ ọmọ tó kojú tó fi kẹ́kọ̀ọ́ ọmọ ni kó tó ṣe ẹ̀sáàmù ọmọ ni ẹni kó sì tó bá sí ojú rẹ̀ tó bá ṣe ẹ̀sáàmù tẹ̀kọ́ tó máa bò ó jẹ́ ní síríìtì àti tọ́mtọ̀ torí bọ́ọ̀lù yé wọn ọ̀rọ̀ sí mùsùlùmí ẹni kí rí rẹ̀ tó sọ láǹ fún hàrà báàbò mafutó wà á tó hóra freeland láwàá kí ni òfin nàìjíríà sọ fún wa tolerance of what of religion ìyẹn ti pé we are in secular state you can practice anything whatever your faith ó wà ní òfin wọn àwọn wọn ti gbàgbé o ẹgbẹ́ sùn wọn lọ the army ẹtura anadikum as ilatu kẹkẹla nutibu afẹnusi ẹni fún aláǹkọ ẹsẹ kan tá a lọ sí kí ni o tá a lọ sí sẹlẹ ó yẹ ní alákọ̀ọ́kọ́ nù ẹni pé hayatumuti ìsẹ̀rí ayé wa àtẹ̀sìn wàhálà aláàkọ̀tù bẹ̀rẹ̀ náà wùmẹ́ kí ni bẹ́ẹ̀ láàrin méjèèjì ó yẹ kí ni olè ẹ̀yẹ mi àti àtẹ̀sìn kí ni wọ́n ní í ṣe pẹ̀lú ara wọn ẹlẹ́kẹ̀jì lórí ẹ̀ kọ́tùrù ṣẹ̀rí àtúnwá wà àwọn àmìrìkì fi kùlù mi náà wọ́n fún mi àbẹ̀rẹ̀ yìí kí kálukú lọ skin òfin ọlọ́run lórí ẹ̀mí rẹ̀ tọ́kílẹ̀sì lórí ẹ̀mí àwọn ọmọ ẹ̀kọ́ lẹ́kùn wo lòfin ọlọ́run wà lórí ẹ̀mí rẹ̀ lẹ́kùn wo nìtajọ́ àṣẹ ọlọ́run ló ti kí ni o ló ń bẹ ẹ̀yẹ́ ń sìn ọlọ́run ẹlẹ́kẹta máa ń fa ìdọ̀tún fi kẹ̀sí adàtì gbìlà fa ìdà kí máa ń fa ní òkà tó pọ̀ tí ó sì kí ni tí ó sàrùmá ní ọmọ yàrá lẹ́nu pé house of rent house of senate wọ́n yẹ kó ti blow torí kí ni ó yẹ kó kára ọ̀gá tí wọ́n ti máa ṣègbè nù tí wọ́n ti máa competition tí wọ́n ti kó àbọ̀dá wà wà lọ́gbọ́n lọ sùn ni kò sí dọ́kà wọn ju kí ni o allowance wọn ò ní kẹkẹ ní mùsùlùmí tì wọn ẹni kí ni wọn rà ẹkùn bẹ́ẹ̀ representatives wo ni wọn gbé kalẹ̀ fún wa kí wọn láǹfààní ọ̀pọ̀ wa tí o ṣe kí ni o kì í ṣe ti àná just give us our what our right ẹ fún wa lẹ́tọ̀ọ́ wa ẹ lọ kẹrin àdáhà ni nǹkan awo ìtìbá awa ẹja biwo pèsè nta ẹdíkìtò dáwọsì àmọ̀sáwò ṣẹlẹ̀ sẹ òfin ní àbífẹ̀nu ẹdínwódà ẹlẹ́kàrún alùpùpù kúlù àhàbìyí mímẹ́ mọ̀sáfìrìtì sẹ tí wọ́n ṣe níjọ́ yẹn tí wọ́n dì ní àwọn yẹn tí wò jó wọlé sẹ religion tolerance ní o àbíkíni láyé kan lónìí wọ́n á gbé gbogbo ayé wa ọlọ́run ṣe wọ́n ọlọ́run ṣe wọ́n á gbé gbogbo ayé wa ọba rí pé ìlú tí ò lẹ́sìn gan tí mo tiẹ̀ máa bá pè lẹ́sìn wọ́n gbà láyè wọlé ó wá tán o ẹ̀yin tá à ń sẹ́sìn àkínú rẹ̀ wá èèpọ̀ mu mílíkì náà ó ju gbọ́dọ̀ agbọ́dọ̀ nù lọ́mọ nàìjíríà bá agbọ́dọ̀ èyí bá tún sí yẹ́sì sábàlá lòfin ẹni àwọn padà kọ̀ọ̀nù fàrùsìyà wà kọ̀ọ̀nù ìngìlìsìyà wà kọ̀ọ̀nù ìtàlíyà kì í sọ fún wa àgbẹ̀lẹ̀ àwọn tí wọ́n mẹ́ẹ̀dì ni na lórí ẹ̀ máa ń tòrọ̀ àfihàn àlẹ́tì nàtòkò àdìráyìn ọ̀rọ̀ àlẹ́tì náà èmi àti kàbíra wa ogún wo la fi kalẹ̀ fún ọ̀nà wa táwọn ọmọ ẹgbẹ́ àwọn béèrè ọlọ́ọ̀bà lẹ́nu sọ fún abẹ́lé àyè òde ní àárọ̀ ó ní òpá ìlú pẹ̀lú olùgbàgbọ́ òdodo máa ń yẹ dàmínkùn àdìní gbogbo ẹni bá lọ bẹ́sẹ̀ sẹ́yìn kú òun ẹ̀sìn rẹ̀ fàṣàfà yà tì ńlá òwe kọ́ òwe ọlọ́run àmì ìwà o yòókù wá yòókù náà wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run ti kí ni ọlọ́run náà nífẹ̀ẹ́ wọn náà àti lọ́tò náà mọ̀mìnì àwọn àárọ̀ fún mọ̀mìnì báwọn yẹn ò ṣe rí ẹni tí ó bí ìdá rẹ̀ sẹ́kọ̀ọ́ mùsùlùmí pọ̀ lẹ́tọ̀ọ̀ mùsùlùmí pọ̀ ní school of lọ́yẹ tí mo rẹ́ni tó lè gbìdá rẹ̀ yóò ọlọ́run àwọn kan wá tí wọ́n máa jà fún kí ni o tí wọ́n máa rán mùsùlùmí lọ́wọ́ àìsàtì nàlà kàfìrí àwọn òbí bá fi kẹ́kẹ̀ẹ́ ní tiwọn yòjá ìlú náà fi ìṣẹ̀lẹ̀ ìlúbà àwọn lẹ́yìn wọn máa jà wọ́n máa ṣe bá lójú ọ̀nà tọ́lọ́ wà láyà fáá yàtà láwùmọ̀tà láàyè wọn wà ní bẹ́ẹ̀rù gbogbo kí àwọn èèyàn sọ láàrin ká fọ́ọ̀bù wáyé eléyìí náà ọlọ́run ju tí ìrìn rẹ̀ ṣá ọlọ́run sọ ọmọ ẹ̀ bẹ́ẹ̀ o ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ o bàbá rẹ̀ yìí sáfà o sẹ́ni kò ní tẹ́lẹ̀ wọ́n lọ́rùn wáá sí wá àṣẹ bó ṣe rí nù. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله قوموا إلى الصلاة قوموا الله